rubbish. Ah! ó sọ fún mi wọ́n máa yìnbọn ó ní wọ́n máa fi nǹkan lù mí ló sọ. ẹ mi mi mi mi mi gan mọ pé bọ̀ǹtì kẹ̀sì máa kọ́ mi tó mẹ́ta. wàhálà mi kò bẹ́ẹ̀ yìnbọn ẹ bọ̀ mo bá ẹ sọ fún.